sufi ibrahim wa musa lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run ọba tá a gbọ́dọ̀ má kí ọba àná ọba òní ọba láíláí ọba àtàpá akọ́sẹ̀ ọba tó dúró tí ò farati nkankan tí nkankan ò lè dúró láì farati ọba tó sọ wa láti ìbẹ̀rẹ̀ ramadan àti ìdàkókò ìyá dúpẹ́ fún ọ o a kí gbogbo ẹ̀yin olùtẹ́tísí wa tẹ́ ẹ̀ ń sì ń wò wá káàkiri gbogbo àgbáyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè wá láti gbogbo orílẹ̀-èdè ibi tẹ́ ẹ̀ ti ń pè wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ti bá wa dá sí ọ̀rọ̀ mọ́sálásí wa aburú ò ní bá yín ẹ̀ ní fẹ̀nàkù ẹ̀ ní tòsí ọba tí san tí sanilẹ́sàn olórí ọlọ́run bá wa san yín albarkola nabi sallallahu alayhi wa sallam amariri yín ọlọ́run bá wa dúpẹ́ fún yín ọlá nabi lọ́dọ̀ ọlọ́run gbogbo àwa táwa náà fẹ́ dá sí i ọlọ́run ó fọwọ́ tọ́ wa lẹ́mìí táwa náà ó fi lè dá sí i albarkola la hawla wala quwwata illa billahi al-aliyyil azim eléyìí ìlà fi ń kí yín káàbọ̀ sórí ètò yín tó wa àṣúrọ̀ èyí tí ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ nígbà tí iléeṣẹ́ náà ọlọ́mọ mẹ́jọ bàjẹ́ alibarikola nabi sallallahu alayhi wa sallam ọpẹ́ pàtàkì ló dásílẹ̀ kàní náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ mr taiwo hasan nílùú èkó ọpẹ́ pàtàkì lọ́wọ́ mr kayinde abiodun phillips ajẹwà abdulgani àti ajẹ abdulrasaq musa ìṣọlá tí gbogbo àjọ wà nílé agbára tí ẹ̀ ń fi ń rí wa wò ọlọ́run má fa burú sí ẹnìkan kan wa alibarikola nabi lọ́dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa yẹn yẹn ọlọ́run wọlá ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tí yín ò ní bàjẹ́ tí yín ò ní ta ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ̀ ní ṣubú dànù ẹni tí ń dá tí ẹnu gan ọlọ́run níjó dàlù yín àlùbáríkọlá nàbì lọ́dọ̀ ọlọ́run eléyìí ní fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa àṣúrọ̀ lẹ́ẹ̀kan sí ibi tí a ti ń pàdé mi ọmọ ìyá yín Dr. Imam Ibrahim Abubakar ẹlẹ́kẹ́ kùntù àárín yàtọ̀ ọlọ́run ò ní bàjẹ́ gbogbo dáadáa ọlọ́run ọba mi ṣe fún yín lálá haúlá wàlá quwwata illa billahi aliyyil azim mo dúpẹ́ púpọ̀ fún àwọn àna mi Allahu akbar mo dúpẹ́ púpọ̀ fáwọn àna mi ọlọ́run bá mójútó yín ọlá nàbì sallallahu alayhi wa sallam ọlá nàbì sallallahu alayhi wa sallam ẹni ó fún yàn lóbìnrin ni ò fẹ́ ká kàkùrùn ọlọ́run bá ń dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín ọ̀làlá haúlá wàlá quwwata illa billah gbogbo ẹbí mi lápapọ̀ ẹbí bàbá wa almarhum alhaj abubakar garba eleke níkùntù ọlọ́run bá mójútó gbogbo yín ọlá sallallahu alayhi wa sallam gbogbo àwọn ẹ̀gbọ́n mi àti gbogbo àwọn àbúrò mi ọlọ́run bá mójútó yín ọlọ́run nàbí sallallahu alaihi wasallam kọ́dé mi ṣe nọmba ten nínú àwọn ọmọ bàbá mi ṣùgbọ́n ọlọ́run kó máa mójútó gbogbo yín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim lánàá ọ̀rọ̀ tá à ń bá lọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ṣùgbọ́n ṣáájú ká tó máa bọ́rọ̀ wọn lọ mo sọ fún wa gbogbo àṣúrọ̀ family get together pé àṣúrọ̀ member ni mí àṣúrọ̀ family ni mí a pàdé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní ọjọ́ kejì ìtúnu àwẹ̀ ọjọ́ kejì ìtúnu ààwẹ̀ kápá túnu ààwẹ̀ lónìí ìjọ́ kejìlẹ́ pàdé wa gbogbo bí ẹ bá ti fẹ́ wá tẹ́ ẹ bá ti dé lọrin ní roundabout nísàlẹ̀ ọjà ní roundabout ọjà ọba wọ́n ń pè bẹ́ẹ̀ nísàlẹ̀ ọjà ẹ wá ẹ lọ́wọ́ àwọn wípé gaa sàká ilẹ̀ ń lọ ẹ níyànà ọlọ́sàn wọ́n gbẹ̀yìn débẹ̀ ẹ̀yin tẹ́ ń gbé mọ́tò bọ̀ ẹ ó ti ó ti simple gbari ẹnu wípé ètò àṣúrọ̀ táwa máa ń ṣe gbogbo ètò táwa máa ń ṣe láyé àábẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ á sì parí láago kan ọ̀sán aago mẹ́sàn-án àárọ̀ láago kan ọ̀sán ṣùgbọ́n àdúà tá a máa ń ṣe tó jẹ́ àkànṣe àdúà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń wá káàkiri káàkiri tá máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún ń máa ń wáyé ní òru twenty seven Ramadan òru twenty seven kápá àti gbàwẹ̀ pé twenty six nísìn alẹ́ twenty six yun tí a máa jẹ sàárì twenty seven pẹ̀lú ògo ọlọ́run ni là máa pàdé ibi tá a ti ní pàdé rẹ̀ ni àṣúrọ̀ family house ní gàṣàkà ní yànà lọ́sàn nílùú ìlọrin nípínlẹ̀ kwara gbogbo àṣúrọ̀ ní ìjẹ̀bú òde gbogbo mẹ́mbà àṣúrọ̀ ní èkó ní ìbàdàn káàkiri gbogbo kọ́dà àwọn tí wọ́n ń bẹ ń kọ́ńtì míì tí wọ́n máa ń wálé lásìkò pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a máa pàdé tá a bá ti pàdé yíyún ìpàdé míì ó tún di ọjọ́ àràfá máa bá ti ṣàdúrà yíyún àdúrà míì náà máa ń ṣe ọjọ́ àràfá là máa ń ṣe tí ó jẹ́ ọdún léyà ọ̀la ní gbogbo ọdún ọdún ṣùgbọ́n àṣúrọ̀ family get together tá a máa ń ṣe òun níjọ́ kejì ọdún gbogbo ẹ̀dá kan tó lọ lọ́hùn sí mo lè rí ẹ́písòdù kínní àtẹ̀yìn dẹ̀ ń béèrè tẹ́ tàná ẹ̀dá tó lọ́hùn mo lè rí gbogbo ẹ̀yẹ́yẹ́ ńlá máa ń papọ̀ sínú késẹ̀tì tá a máa fún yàn lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gbogbo ẹni tó bá ti wá níjọ́ kejì ọdún àwẹ̀ àtẹ̀yìn tá a ṣe lórí rédíò àtẹ̀yìn tá a ṣe níkànnì yìí o gbogbo ẹ̀yán yẹn lọ́fẹ̀ẹ́ ńlá máa fún àwọn yàn that is téèyàn bá wá èrò pọ̀ nílẹ̀ tayọ wípé ẹ dákun ẹ bá ń fi kankalẹ̀ èrò pọ̀ nílẹ̀ tayọ wípé ẹ dákun ẹ bá ń mo ní kẹ́nìkan bá ń gba méjì ẹnì ọlá nàbí lọ́dọ̀ gbogbo ẹ̀yin tó wù yín pé ẹ fẹ́ jẹ́ alárànṣẹ́ àṣúrọ̀ àbẹ́ ẹ bá ti ń sìn kẹ́ máa pè wá àwa náà ń retí yín ẹ wo orú àdúrà tá a bá fẹ́ ṣe ní òru twenty seven yìí àwọn kan bẹ tí wọ́n máa dá sáàrì ọgọ́rùn-ún èèyàn ẹlòmíì ní ẹ dákun ẹ bá dá sáàrì two hundred èèyàn kí ládàá rẹ ó máa báwọn òbí mi ẹ bá ń dá sáàrì three hundred èèyàn nítorí wípé òǹkálùkù máa ti ń fi ń wá gbogbo ẹ bẹ́ẹ̀ àtàwọn ọ̀nà míì tẹ fẹ́ tó wù yín látọkàn yín pẹ́ fi ràn wá lọ́wọ́ pẹ̀lú ògo ilẹ̀kùn wa sílẹ̀ ẹnu wípé bá a ti màyàn tó bá ṣúrọ̀ ti màyàn tó yìí máa nira fún àṣúrọ̀ láti máa pèèyàn wípé ẹ dákun ẹ wá fún wa ní nǹkan báyìí ọlọ́run tí ìjà ṣe lánàá àná ṣe lónìí tayọ bá à ń ti ń sọ fún gbogbo ẹ̀dá ẹni ó bá ní tí ọlọ́run bá fọwọ́ tọ́lẹ̀mí a máa retí yín pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. Jasi Production. àṣìwájú rẹ̀ lọ́gá wa olódodo lànà bíi aṣíwájú rẹ̀ lọ̀gá o olódodo lànàbí ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànàbí Muhammad. aṣíwájú rẹ̀ lọ̀gá wa olódodo lànàbí aṣíwájú rẹ̀ lọ̀gá wa olódodo lànàbí ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo. olódodo lànàbì aṣáájú rẹ̀ lọ́gá wa o olódodo lànàbì ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànàbì Muhammad. aṣáájú rẹ̀ lọ́gá wa olódodo lànàbì aṣáájú rẹ̀ lọ́gá wa olódodo lànàbì ẹrú sí ọlọ́run. tàbíkì ìyá adékúnlé ọmọ Sùláìmọ̀n akọrin ìròyìn òjíṣẹ́ ńlá la mú ẹ̀yà bá ń wá ń fìdílé ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá kọjá o kọjá mo rí nǹkan fìrí nígbó. ọ̀rọ̀ tá à ń bá lọ lánàá ìyá mi ayé mi mo ti sọ fún wa ọ̀kan náà àwọn sábẹ́ àná Muhammad tó ṣòro fún un láti wí gbólóhùn la ilaha illallah tá ànábì bí ìyá ẹ̀ wípé irú èèyàn wo lẹ́yìn ìgbà tá ànábì bí ìyàwó ẹ̀ tán ànábì bí ìyá rẹ̀ wípé irú èèyàn wo ni ọmọ rẹ sọ́lọ́hún á ọlọ́mọ mi ẹlẹ́sìn ọlọ́run ẹrú dáadáa ni sọ́lọ́hún irú èèyàn wo ló wá jẹ́ sí wọ ó ní sẹ́mi o kì í sọmọ dáadáa nítorí ó sẹ̀mí ànábì ní feríjìn ọlọ́run ní feríjìn feríjìn ọlọ́run ní feríjìn feríjìn ọlọ́run ní feríjìn ànábì ní bọ̀ bá feríjìn ọmọ rẹ̀ yóò wọ náà ó ní kó wọ̀ choice ẹ̀ ní ó wù ní anábìrin ẹ̀ kó kíkalẹ̀ ẹ̀ bunálù wọ́n rọ́ kíkalẹ̀ lẹ̀ wọ́n bunálù anábìrin ó yá ẹ̀ kún ní kànàkànà ẹ̀ jù sínú sínú sínú nánà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ìyá pariwo pé yéè ọkàn mi lẹ fẹ́ máa dáná sùn yìí anábìrin <laughs> tó fẹ́ jóná ni àìsàn wa jóná anábìrin à iná eléyìí kéré sínú ọ̀run bó bá jó eléyìí tán yóò jó tọ̀run jẹ́ ń fẹ́ kan fi jó yín àyè kọjọ ìyá lòun ferí jìn ibi tí mo ti wá lọ ìgbà tó wí láyé láyé tó kú tán ìbéèrè wa wáyé pé kí lẹ̀ṣẹ̀ tí ọmọ rẹ̀ ṣẹ̀ ọ́ kẹ́ ẹ fi máa wò ó inú ibi tó bá mi burú sí tó bẹ́ẹ̀ yẹn bá lọ́lọ́run ò burú kọ́lọ̀ mọ́ fọwọ́ tó rorò mú wa ni ẹni ẹlòmíì ò ní bí ju ọmọ ẹyọ kan lọ níjọ́ tó ọmọ bá fẹ́ déyìn ọlọ́run àti ìnáwó pa ẹni tó sì bímọ mẹ́wàá nǹkan kan ò ní sèǹkan kọ́dọ̀ èrí ò ní fọ̀kan <laughs> títóbi ìrẹ́ ọlọ́run títóbi ìrẹ́ ọlọ́run títóbi rẹ ọlọ́run ìyá ní ẹ̀ṣẹ̀ ó dá sí òun títí títí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ni ló ṣẹ̀ òun náà wọ́n lẹ́ṣẹ̀ wò ìyá ní ijọ́ kan ń bẹ gbogbo ìgbà tí ń máa ń jáde lọ àmì ń travel àmì ń lọ́rìn àjò yóò fún yóò fún ìyàwó rẹ̀ lówó oúnjẹ tí wọn ó jẹ lọ́tọ̀ yóò fún òun ní tóun ó jẹ ní ọ̀tọ̀ ńjọ́ yìí ń wá ń jáde lọ ń lọ́rìn àjò òun sùn ń gbà òun lóòótọ́ kò wá lè dúró kóró sẹ̀dè mí kí n fi jí mo fẹ́ kí ẹrẹ́ kan gbọ́yé o kóró sẹ̀dè mí kí n fi jí àìwá rosẹ̀ dèmí kí n fi jíun ó wá fún ìyàwó rẹ̀ lóúnjẹ tèmi ó jẹ wípé kó wá gbé fún mi ìyàwó rẹ̀ ló wá na oúnjẹ sí mi pé n tí jẹ rèé èyí òun nìkan náà ní bí mi nínú tó ṣe kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mo ní pẹ́ ti ṣe hà ṣẹ̀ṣẹ̀ ah, tó wá ṣẹ̀ náà nù bó ti kéré tóun ntọ́lọ́hún fẹ́ wò ní wípé ṣé ìyá rẹ̀ ń bínú sí ọ náà èmi ọlọ́run bínú gbogbo ọ̀nà tí ìyá yóò fi ní bínú sí yín ní kẹ́ sánà o nítorí wípé bẹ́ẹ̀ bá sánà bẹ́ẹ̀ àárín àtọ́lọ́hún lè mọ́gùn ẹ̀jẹ̀ ń sáré pè é sákìyèsí kan ẹni rẹ̀ ó ní òbí tí wọ́n farúgbó ara bí ìyá àti bàbá àwọn méjì ti wá darúgbó wọ́n ti gbó tútú débi pé tí wọ́n bá fẹ́ wẹ̀ yóò gbé wọn wẹ̀ tí wọ́n bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ yóò gbé wọn ṣègbọ̀nsẹ̀ gbogbo tí wọ́n bá fẹ́ ṣe òun ní máa ṣe fún ìwọ̀n á máa wá oúnjẹ fún wọn tó bá wá gbóúnjẹ dé yóò gbóúnjẹ òun sátẹ̀lé ọwọ́ rẹ̀ ni àtẹ̀lé ọwọ́ rẹ̀ làwọn méjì ó ti máa jẹ inú báyìí ní ṣe tọlọ́hún ọmọ àwọn bá kú sin àwọn òbí ẹ̀ ìbànújẹ́ yẹn kọ òun kakọ lọhùnún orí owó rèé kìnnìún kan rèé ọ̀kan nú àwọn ẹni eré wá sùn wá lálàárì ó wá banúyà kò yẹ kó wà núyà ṣebí nítorí ìyọ́nú Ọlọ́run ló fi ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ó wá ní ní mo ṣe fáwọn òbí mi òun bó ti dáa tó wọ́n bínú sí mi èyí òun tají ó wá lọ lè bá àwọn òbí ẹ̀yin ìyá àti bàbá ọmọ yín mo lálàárí báyìí báyìí báyìí báyìí báyìí n tó sì wí àmọ́ bá nínú ìyà n tó wá wí ni wípé ẹ̀ tí ìyọnu sí òun kí ni tí ń rú yẹlẹ́mì yín tọmọ yín ṣe fún yín tí ń dùn yín wọ́n ní yóò dáa fún ọ nǹkan ẹyọ kan tó ṣe fún wa tí ń nù wá òun ni pé ọmọ dáadáa ni òun ni ó wẹ̀ wá òun ni ó faṣọ sí wa là òun ni ó gbé wa òun ni ó fún wa lóúnjẹ kọ́dà àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ láti jẹun yóò gbóúnjẹ lọ́wọ́ báyìí eré ìkúnlẹ̀ ni ó wà kọ́dà ọmọ náà dáa débi wípé ìjọ kan ń bẹ àwọn méjèèjì kò sí àwọn ebi ń pa wọn ó wà lọ́lẹ̀ wá oúnjẹ wá ebi kó tó dé àwọn ti sùn kò wá kúrò nígbèrí àwọn kò sì sùn tílẹ̀ fi máa táwọn fi tají ìgbà táwọn wá tó tají làwọn wá bí pé èé ṣe ó ti jí wá láàárọ̀ yìí ni ó ní ìjì ìjì wà àtàná tí mo ti dé tí mo ti gbọ́ ẹ̀sùn mo ti wá wò ní wò pé tẹ́bí bá ti pa yín gbogbo ìgbà tẹ́ ẹ bá jí sí yín fẹ́ kẹ́ ẹ mọ́ ẹ dààmú kí n tó wá gbóúnjẹ fún yín ẹ wọ́n máa ń ṣe dáa tó síbẹ̀síbẹ̀ ìyá ìyá ìyá fẹ́ máa jẹ́ lọ́rùn nítorí wípé àwọn òbí yìí ń bínú sí i kí lẹ́sẹ̀ wọ́n máa yín sẹ̀yìn wọ́n wá ní ṣeun ẹ̀sẹ̀ tó kò fijọ́ kan béèrè yí pé kí lè fẹ́ jẹ ní tó bá wu òun ní ń gbé wá ògédè wípé tí kò yẹ kọ́mọ yìí ó bí wá àwọn ò wá fẹ́ bí nítorí kó má fi yarí pé òun ò ní fún wa lóúnjẹ mọ́ ni ò já ni ò já sọ fún un a bá ti sọ fún un nígbà tó wà láyé pé èé ṣe tó fi já sí pé ní tó bá wù ọ ló máa gbé wá fún wa ò bí wá ní kí là á jẹ ẹ wu ẹ̀ṣẹ̀ kékeré òun ìwọ gan tó ń wò mí ìwà wo irú ẹ̀ṣẹ̀ wo ló ti ṣẹ̀ yá rẹ ìwọ tí yá rẹ ní a. Ah, ọkọ mi kíní ọkọ mi ọkọ mi àkànjí wọ́n ní wọ́n ní báyìí báyìí báyìí ẹnìkan ló sẹ́wọ̀n mo wá fẹ́ ah alájà má bẹnu sí ah, ah ẹ má jẹ ẹ má jẹ ẹ má jẹ wojú yín ah ọlọ́run ní wà láti ẹ̀kọ́ la ọmọ ufèm ọ̀rọ̀ síọ̀ ò gbọ́dọ̀ sọ sáwọn òbí rẹ̀ wàlá tẹnahar ọmọ wọ́n gbẹ́rù gbẹ́rí sí wọn wàkùlá ọmọ kọ́wùlẹ̀ kẹrìmán bọ́ọ̀ báyà rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àpẹẹrẹ ni ó bá wọn sọ wàkùfìd láhùmá jẹ̀nẹ́ azulimina rahma bó ti wo tóbi tó wálẹ̀ wálẹ̀ wálẹ̀ yẹnyẹn wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ fún ìyá ẹ̀ fún bàbá ẹ̀ jẹ̀nẹ́ azulimina rahma ẹyẹ ìyẹni fífò ẹyẹ tí tí tí òkú àbí bàbá ti bá ní ìyẹ́ ilẹ̀lẹ̀ ni máa wà máa ṣe bí ẹyẹ tí nǹkan ti ṣèyẹ rẹ̀ fáwọn òbí rẹ̀ wà kó lọ rabbi irhamhuma kámá rọ́bà ya ni sọ̀gìrà kí wọ́n tó kú àti tí wọ́n bá kú tán àdúrà tó o gbúdọ̀ máa ṣe fáwọn òbí rẹ ni pé ọlọ́run wọlé àbí wọ́n ti kẹ́ mi bá ń kẹ́ àwọn náà wọlé àbí wọ́n ti mójútó mi bá ń mójútó wọn wọlé àbí wọ́n ti sàánù mi bá ń sàánù àwọn òbí mi. ha mautul um níjọ́ tí yẹn ni bá kú àṣírí ẹ̀ ní tú bọ́lọ̀ ń bá bò lókun gbogbo ẹni tó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah ọmọ mami mami kú níjẹta so bá ah inú ọ̀fọ̀ tí sẹni tó ju kọ́ mo kú lọ òun ni kí yẹn ni kú gbogbo ẹni ọlọ́run bá gba ọmọ ẹ̀ bó ti wò ó dùn tó tó bá fi lè ṣe sùúrù ọmọ ẹ̀ ni ó máa lọ lè jẹ́ ìtutù ojú fún lálìjẹ́ náà ni kódà nẹ́bí sọ́lám sọ fún wa láàyè míì wípé tó bá di tó di lálìkìyàmà àwọn ọmọ òun ni wọ́n máa ṣìpẹ̀ fún àwọn òbí wọn ṣe rí pé kèé ọ̀fọ̀ ọ̀fọ̀ ní lóòótọ́ ṣùgbọ́n kèé sí ọ̀fọ̀ tó kìí ẹni kú nítorí wípé bí ìyá ẹni bá kú ikú ìyá ó lè jẹ́ ìbẹ̀rẹ̀ oríire fẹ̀dá ikú ìyá ó lè jẹ́ ìbẹ̀rẹ̀ eré ibú fẹ̀dá. ṣé o ti ṣẹ̀wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ò lè mọ. ọ̀pọ̀lọpọ̀ wa ni là ń ra gíní là ń ra gíní fún ìyá wa táwọn òkòlówó ńlá ni tí ò bá tẹ lọ́rùn tó bá ti pàǹkárá ló wù àìtí ìṣe àṣẹ dáadáa kí ló dé tó fi já sí pé ńgbà tí wọ́n bi ànẹ́bì sallallahu alaihi wasallam pé inú ìyá mi àti bàbá mi èwo ni kí n ṣe dáadáa sí jù tànẹ́bì fi ní ìyá ìyá ìyá tànẹ́bì dákọ̀ ìyá lẹ́ẹ̀mẹ́ta kó dákọ̀ bàbá lẹ́ẹ̀kan òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ipá bàbá máa káyà alimana Muhammad mo sọ bẹ́ẹ̀ fún yín lánàá lẹ́ẹ̀ bá gbàgbé wípé gbogbo ìnira tẹ́ ẹ rí tí máa báyàn láyé òun kò sí kankan tó jọ lójú tó tó ìnira tí ń bá ìyá nígbà tó wà nínú oyún àtìgbà tí ń bímọ. ọlọ́run sọ fún wa ní alukur'an ọlọ́run ni wa wasaina al-insana biwalidayhi amalati ummuhu wahanan ala wahanin wa fisaluhu fi amayn an ishkurili wa liwalidayka ilayya al-masir sadaqallahu al-azim ọlọ́run ni wa wasaina al-insana èmi ọba tí ì ní kúbèlè pé yín sàsọ́ọ́lẹ̀ káwọn ọmọ kí wọ́n mọ̀ tún sí abẹ́ni wọ́n fẹ́ sí nídìí abẹ́ni tó fẹ́ kù nípò abẹ́ni ó fẹ́ kù láyé ní sàsọ́lẹ̀ wọ́n wọ sọ́yìn ìnsàn èmi ọlọ́run ti kì í mo ti kì í lọ mo ti ràn mọ́ yín létí dáadáa bí wọ́n á lè bẹ̀ yìí fún ìyá àti bàbá amalat umuhu dáadáa ló gbọdọ̀ ṣe sí wọn nítorí wípé ìyá rẹ̀ gbé oyún rẹ̀ wahanen ala wahanen ìnira lórí ìnira ni ìjọba mi bá ti lóyún àlàáfíà ara sì jìnnà sí i ǹjọ́ òun ẹlòmíì ò ti wà ní bed rest ǹjọ́ òun ẹlòmíì ò ti máa tutọ́ ara olóyún nígbà tára tí yín máa ń tutù ara yóò sì máa gbóná ìgbà tára yín máa ń gbóná ara tí yóò sì máa tutù orú ò máa mú yín òun sì máa pariwo òtútù ẹ máa wà irú àdánwò wò lélẹ́yìí ìgbà míì ń bẹ èmi ò máa sọ fọ́kọ pé ẹ̀dá kan ìpa fáànù yóò tútù mú ah, ọkọ wa wò pé síbi orí pé ńlágùn ìwọ́gẹ́ ńlágùn yóò lò tútù mú nítorí wípé oyún níní gẹ́gẹ́ àìsàn kan ni olóòní wọ́n fi sọ́ọ̀lù wúfẹ́ amen ọmọ obìnrin yóò tún wá ṣe àìsùn fún dídí ọdún méjì yóò fún ọlọ́yàn fún dídí ọdún méjì gbogbo ẹni tí mu yàn nígbà yàyà rẹ̀ ẹ̀jẹ̀ atúmí ara ìyá ló mu gbogbo ẹ sì connect mọ́ ọpọlọ ni gbogbo bó ti mú un bẹ́ẹ̀ ni ẹwà àti ọ̀ṣọ́ obìnrin wọn máa dínkù àláfíà rẹ̀ ó máa dínkù la ilaha illallah wọ́n fi sọ́ọ́ lu wúfi àmín ọdún méjì ọlọ́run ní anishkuri li ha mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ fún mi lára àwọn òbí rẹ̀ èmi tí ìjú okú sínú oyún dúpẹ́ fún mi lára àwọn òbí rẹ̀ èmi tí mo fún ọ lójú tí mo fèrè náà sí dúpẹ́ fún mi lára òbí rẹ̀ èmi tí mo fún ọ létí tí mo fi gbọ́rọ̀ sí dúpẹ́ fún mi lára àwọn òbí rẹ mo fún ọ lẹ́nu mo fi sọ̀rọ̀ sí dúpẹ́ fún mi lára àwọn òbí ẹ ọmọ mi wọ́n bí lábùké ni ìjẹun òbí ọbẹ wọ́n bí ọmọ mi láàárọ̀ ni ìjẹun òbí ọbẹ wọ́n bí ọmọ mi lẹ́ni tí ò lè wí tí ò lè sọ ni ìjẹ́ kí tẹ̀ wúrí bẹ́ẹ̀ anishkurili dúpẹ́ fún mi lára àwọn òbí rẹ wàlíwàlì dẹ̀yìk wá dúpẹ́ fáwọn òbí rẹ lára àwọn gẹ́gẹ́ anishkurili dúpẹ́ fún mi lára àwọn òbí rẹ wàlíwàlì dẹ̀yìk dúpẹ́ fáwọn òbí rẹ lára àwọn gẹ́gẹ́ eléyìí àlùmọ̀sọ̀yọ̀ bó o bá kọ̀ tó o bá lò ní dúpẹ́ òun bọ̀ wá bá mi jọ kan mo mọ dédé ìyà tí n fi jọ lórí kó o mọ yòóbí kódà kí ìyá rẹ ó má ṣe ẹ̀sìn tó ń ṣe kó má jẹ́ mùsùlùmí kó má jẹ́ olùgbàgbọ́ òdodo kó má sin lọ́hùn kí ni rárá dáta ń bá kíta aláǹgbá nígbà tí nígbà tí ìyá mi ò ti ṣe irú súnà tí ń ṣe ìní ṣe dáadáa sí wọn wọn ní jẹun mọ́nù rárá o ọlọ́run sọ fún ọ wípé wà ń jẹ́ àdáàkà ala an tushrika bi ma laysa laka bi ilm fala tuta'ima wa sa'ibuhuma aw suhba lọ́lọ́run wí o wa sa'ibuhuma fi dunya ma'rufan wattabi' sabila man anaba ilayya thumma ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun sadaqallahu alazim o gbọ́n tó bá mi wí ni ọmọ mi ni wa in ja'adaka ìyá rẹ ó mú ọ ní túláàsì bàbá rẹ mú ọ ní túláàsì alẹ́ àǹtúṣìírí kàbí wípé kó o pẹ̀lú ọlọ́run ó gbé yìí ni o ó gbẹ́bọ̀ yìí ni o ó ṣe gbá ni o máa lè ṣàlàkà bí léyìí tí wò ní tó jásí kò jọ mọ́ ń bẹ ẹ̀sìn ní ń bẹ tiẹ̀ kó lọ lé ń má ṣe má ṣe kí ni má ṣe èmi ọlọ́run wàṣọ hibuhuma fi dúnìyà ma'arufa ṣùgbọ́n tòun ti bóyá ṣe ní ṣèyí tòun sọ ibuhuma fi dúnìyà ma'arufa dáadáa ló gbọdọ̀ ṣe sí wọn láyé o òòṣà ló ní bá wọn ṣe tí wọn bá sọ fún wọn wípé mọ́tò ń wú àwọn wúrà fún wọn o mo fẹ́ jẹun gbọdọ̀ fún wọn lóúnjẹ o mo fẹ́ wọṣọ gbọdọ̀ fún wọn láṣọ o mo fẹ́ bá ọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọmọ ó gbọdọ̀ tẹ́tí o ọlọ́run tó máa ilayya marji'ukum ọ̀dọ̀ mi lẹ́yìn tó ń padà ń bọ̀ fáwọn ẹbí okun bíi máa kó ń tọ́ta àmàlù ní ń tó ṣe pẹ̀lú àwọn ìyá rẹ̀ ń bọ̀ wá fún ọ lábọ̀ kí ni ń sọ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tẹ́ ń lọ sílé yẹ̀mí wò tí wọ́n ń sọ fún yín wípé ìyá rẹ̀ ní í ṣe ọ́ ìyá rẹ̀ wo ní í ṣe ọ́ ìwọ ò ṣe yẹ ìwọ tó wà nínú oyún tó já sí wípé ẹ ẹ̀ máa pọ̀ ọmọ gangan máa ń ta obìnrin nípa nínú ni tí ẹ bá wo inú aboyún wá sí pé inú ìyàwó rẹ ni ó rí nígbà míì tó mọ̀ rí kìnìún kan tó mọ̀ sí púrúpúrúpúrú ọkùnrin ní àwọn ọkùnrin kọ́ra kó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ló mú wa lásán tí páìlì mú wa ẹ lè ẹ wo bí ṣe máa ní wàhálà tó téèyàn bá jẹun tí ò bá digest ẹ wo bí bí rọrùn ò ṣe ní báyàn tó alimadu Muhammad ìyá rẹ wá wà lẹ́ni tí ò rí rọrùn fún oṣù mẹ́sàn-án ó wá torí wípé mo ti ní kí màmí ó máa lo socks ó máa lo nìkọ́b ó máa ṣe gbá ó wá torí ẹ̀ ó kẹ̀yìn sí i àfáà kan sọ fún ọ wípé ìyá ẹ tó bá ń ṣe kínní kò wúlọ̀ wá mẹ́ tó bá ń sìnáwó kò wúlọ̀ wá mẹ́ because ẹlẹ́bọ ni àdínkùránù sọ fún ọ pé wọ́n sọ ìlú ọmọ ọ̀rẹ́ rẹ nìyá rẹ gbọdọ̀ jẹ́ fi dún ní àláyé ẹ wá lè gbọ́rùn o tó bá ṣe pé ẹlẹ́bọ ni tó bá ṣe pé lóòsà ni kọ́nà yín ó yàtọ̀ tó ṣùgbọ́n láyé tó o bá tún wá ṣe ìyá rẹ gbogbo tó ṣe lẹ́sìn ọlọ́run ẹ̀gbọ́n tàbí Muhammad wí fún wa ni sallallahu alayhi wa sallam anábì ní àtà wà nídàkà ìyá rẹ àti bàbá rẹ dandan ni fún ọkọ tẹ̀láṣẹ wọn lópin ìgbà táṣẹ wọn ò bá ti takò títà àṣẹ ti Allah subhanahu wa ta'ala àti ẹwà nídàkà tẹ̀láṣẹ àwọn òbí rẹ méjèèjì wọn ni àmọ̀rọ́ọ̀kà tí wọ́n bá pa tó wá sí pé òbí wọn pé màmí kílẹ̀ fẹ́ màmí kílẹ̀ fẹ́ tó bá ṣe pé tí wọ́n sọ fún ọ pé àwọn fẹ́ antakharuja min duniyaka tí mo fẹ́ ni wípé poisoning jẹ́ kó kú mo fẹ́ kó kú láyé fún mi ní tó wù mí anabi ní fakhrujla umma jáde kú láyé fún wa kí ni ìyá rẹ lè ṣe fún ọ náà ní ìyá rẹ ní ń ṣe ọ ìyá rẹ ní ń ṣe gbá ìyá rẹ ní ń ṣàwo ìyá rẹ ní ń ṣe gbogbo bàbá sásùn ìyá rẹ ò ṣe ọ àìláníyàn dáadáa sí ìyá rẹ ní ọjà ayé rẹ ó dáa. alumana Muhammad gbogbo ẹni tí ń sọ fún màmá rẹ̀ wípé mọ́mí èmi ò ní kẹ́ ẹ má máa wá bọ̀njọ́ tẹ́ bá wá ẹ jẹ́ kó já sí pé mi ni màá ni màá invite yín you know mo ti kọ́lé tí yín fún yín ó sì kọ́lé fún ìyàwó lóòótọ́ kọ́lá duplex ló kọ́ kọ́lá tó kọ́ mi ìfi rẹ́ǹtì èmi náà dẹ̀ kọ́ tèmi mi ò fẹ́ kí ẹ máa wá disturb ìyàwó mi náà ọ <laughs> gbọ́dọ̀ ah, oh, ànábì wí fún ọ ni ànábì ni anta wàmà laka au anta wa maluka li ummika au li walidaik ìwọ ati gbogbo dúkìá tó ní àwọn obi rẹ náà ni àti gbogbo ni muhammad anabi ní lọ́jọ́ alikiyama ọlọ́run fi mú àwọn kan gbolẹ̀ that is wọ́n sẹ̀sìn lálikiyama wọ́n wá bèèrè lọ́wọ́ anabi ni anabi ní man adraka abawayi ẹni yòówù tó bá ìyá àbí bàbá rẹ̀ láyé endel kíbara òun ti gbọ́njú tó lè ṣe dáadáa sí wọn àwọn náà ti dàgbà wọ́n dàgbà sí i lọ́wọ́ kìí ṣe pé kú tètè pààyẹ́ ẹ̀ kìí ṣe pé kú tètè pa bàbá rẹ̀ ahaduhuma ọ̀kan nínú wọn ni awukila uma àbáwọn méjèèjì anabi ni falem yodkul janna tí irú ẹni bí òtún wá wá láti janna wọ yóò wọ náà lẹ́ni ẹ̀sìn ni ìyá rẹ̀ ń bẹ láyé bàbá rẹ̀ ń bẹ láyé o wá ràánú ọlọ́run lára wọn o tara wọn gba tíkẹ́ẹ̀tì àlìjẹ́nnà o ń wọná lẹ́ni ẹ̀sìn ni lànàbì sọ àsọlá fi sọ fún wa wípé wọn ò fi mú irú ẹni bẹ́ẹ̀ gbolẹ̀ wọn ò fi ṣẹ̀sìn lálùkì àmà gbogbo ẹni tí ò bá fẹ́ kí wọn ò fi hàn ṣẹ̀sìn àárín rẹ àti ìyá rẹ ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì púpọ̀ pẹ̀lú ògo ọlọ́run lọ́la a máa bá a sọ lórí àkọ́lé ọ̀rọ̀ èrè ọmọ oúnjẹ ọmọ èrè ọmọ kí ni ìyàtọ̀ ti ń bẹ́ẹ̀ kó tó dọ̀lọ́ ọ̀hún mo sọ fún wa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 ọdún àwẹ̀ lọ́jọ́ kejì ìtúnu àwẹ̀ pẹ̀lú ògùn nígbà àsàká ní ìyànà ọlọ́sàn nígbà àsàká nílùú ìlọrin títí di ọla táàtún máa pàdé ara wa à ń dágbére fúnra wa pọ́lọ́n tí èsùn tí ètò fọ̀rọ̀ wa lé wa rahmatulahi wa barakatuhu. ودوام الخير للأول المحا على شورى مرحب شراكم